mi ò gbọ́dọ̀ jẹ̀yà torí mo ní oní bàbá o. Èmi ò gbọ́dọ̀ náni torí mo ní olólùgbèjà. Mi ò gbọ́dọ̀ jẹ̀yà torí mo ní oní bàbá o. Èmi ò gbọ́dọ̀ náni torí mo ní olólùgbèjà. Ta lolùgbèjà ti ẹ o? ṣe Jésù Kristi ni? Àbí Mámọ́nì ni wọ́n ń sìn ni? Tètè sọ ọ́ kalẹ̀ mọ̀ torí èṣù kì í fún ni, kò ó máa gbà padà o. Béṣù bá fún ni l'ádìẹ sìn, a gbọ́ dídẹ àkùkọ lọ́wọ́ ẹni. Mi ò gbọdọ̀ jẹyà, torí mo ní ọ ní bàbá o. Èmi gbọ́dọ̀ nani torí mo ní olólùgbèjà